الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ẹlẹ́dàá wa tí í ṣe Allahu Ta'ala lórí jíjí tó jí wa sáyé lórí jíjí tó jí wa sáyé lérí jíjí tó jí kálukú wa sáyé rẹ̀ láàárọ̀ yìí ají agbé apá wa ó ṣe gbé agbé wa ẹsẹ̀ tó ṣe gbé ala ẹnu ohun jáde níbẹ̀ ala ojú wa àfiríran etí wa náà ó sì gbọ́ ọ̀rọ̀ àtúnwá dìde wá sí mọ́ṣáláṣí láti kí ìrun tàárọ̀ yìí ní jama ọlọ́run gbà ní ìbádà fún wa àmín abẹ́ Allahu kó má dá wa sí fún yàjẹ́ máa ṣẹ̀mí wa lórí ilẹ̀ ọlọ́run jẹ́ kó jẹ́ látàrí ti Islam ọlọ́run jẹ́ jẹ́ látàrí ti Islam ẹ̀ṣẹ̀ tó ga jù lórí ilẹ̀ òun náà ni ẹbọ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa mùsùlùmí àti àwọn tó pọ̀ jù lórí ilẹ̀ wọn ò mọ ẹbọ ní ẹ̀ṣẹ̀ tó ga jùlọ lórí ilẹ̀ kí ni wọ́n pè ní ẹbọ o náà ni ìmú orogún pẹ̀lú ẹlẹ́dàá wa kí a ń pè lórogún o náà ni ẹgbẹ́ káwọn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ kí wọ́n máa ju nǹkan ẹyọ kan pẹ̀lú pé orí òjò rí. ó là ń pè ní orogun wọ́n bára wọn ṣorogún ọ̀pọ̀lọpọ̀ ló lọ mú ẹlòmíì kò sí sí ẹni kankan tá a lè mú yàtọ̀ sọ́lọ́run àyàfi kó jẹ́ nǹkan ẹyọ kan ṣoṣo kí ni nǹkan náà òun náà ni ẹ̀dá torí pé Allahu Ta'ala òun ni adẹ́dà eléyìí ni ó hàn gedegbe ó hàn dáadáa fún ẹni tó bá gbọ́ àgbọ́yé ẹ̀ nínú suratul Fatiha nígbàtí ọlọ́run sọ wípé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ni fún Allah ọpẹ́ ni fún ọlọ́run rabbil alamin olúwa gbogbo àgbáńlá ayé pátápátá. náà sútù ní o àgbáláyé tọmọnìyàn ní o àgbáláyé ti àwọn ẹranko ní o ti àwọn àlìjẹ̀nú ní o ti àwọn igi ní o tí gbogbo nǹkan pátápátá yìí tá ò ti ẹ̀ mọ̀ pé ń bẹ olúwa ni òun ni Rabbul Alamin olúwa gbogbo àgbáláyé olúwa pẹ̀lú ìtumọ̀ olóńdá olùndá wọn ọlọ́run ni fàátírù sàmà wàátí wal ard olùdá gbogbo sánmà àti ilẹ̀ pátápátá ó tún wá ní bàdí'ù sàmà wàátí wal ard ay khaliqu sàmà wàátí wal ard ala ghairi mithali sabiqin ìtumọ̀ rẹ̀ ni olùpìlẹ̀ ẹni tó pìlẹ̀ rẹ̀ tó dá sílẹ̀ aláwọ̀ ìrìn misalin sabiqin láì jẹ́ pérú ẹ̀ ti wà rí sánmà àti ilẹ̀ ò ọlọ́run ló dá nǹkan ẹ̀ kìí ṣe pé ó wá rí níbì kan tó wá ṣe kí ni tí ó wá lóun náà fẹ́ gbérú ẹ̀ kalẹ̀ táǹpé ní kọ́pì gbogbo ń àti ilẹ̀ ọlọ́run bá ó sọ fún wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ò dá àjànú àti ọmọ ènìyàn nítorí nǹkan kan jù kí wọ́n máa jọ́sìn fún mi lọ ma min rizqin mi ò béèrè ìsìn pa ìyẹn ni arísìkí kankan lọ́wọ́ wọn pé ẹ̀bùn mi ní nǹkan kan wà máa orí ìdù minhum ayò pọ̀ ní kí wọ́n fún mi lóúnjẹ ẹ̀rí aláàyẹ wà Razak olólùpèsè tòlòkó wà tí lè màtí yé alágbára ni tí ò lè já láìláì wà mùdábìrú àyín tàdìdìrù samawati wal ardi wà múlìkù samawati wal ardi biyadihi ìṣàkóso ìdarí sánmà àtilẹ̀ ọwọ́ ọlọ́run ọba ló wà ẹ̀rí torí tábàrọ̀kà lẹ́dí bí a ní hìlì mọ́lẹ̀kù wọ̀hù aláàkùn lè ṣe ìkọ̀dí ìbùkún ni fún ẹ tó ṣe pé ọwọ́ rẹ̀ ní ìkápá ìkápá kí ni gbogbo nǹkan pátápátá wọ̀hù aláàkùn lè ṣe ìkọ̀dí òní alágbára lórí ohun gbogbo nǹkan tàbí ala kulli shay'in lórí gbogbo nǹkan pátápátá láìdá ẹnìkan kan sí láyé nǹkan kan lẹ́ qadir alágbára ni tó ń torí náà kéèyàn wá lọ mú ẹlòmíì èyí yòówù nínú àwọn èrò èyí tó bá ti lè fún ẹ̀dá ó ti kó sínú ẹbọ èyí náà pé olúwa yìí ọlọ́run ni olúwa wa ta tú sí tó kó ìtumọ̀ mẹ́ta ìṣẹ̀dá ìpèsè fẹ́dà àti ìṣàkóso ẹ̀dá sínú yìí òun ló sọ di ọ̀ranyàn dandan gbọ̀n wípé òun nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún òun nìkan la gbọ́dọ̀ máa wárí fún òun nìkan la gbọ́dọ̀ mú ní aláfẹ̀yìntì òun nìkan la gbọ́dọ̀ mú ní olùrànlọ́wọ́ òun nìkan la gbọ́dọ̀ máa ké sí ta gbọ́dọ̀ máa ké pè ومن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض آإلاء مع الله قليلا ما يتفكرون الله ni àmì yujibu lè mọ̀tọ́rù tàlẹ́ni náà tó lè dáhùn ìjẹ́ ìpè ìké lóhùn rárá àti ìké lóhùn jẹ́jẹ́ nígbàtí ara bá ní ẹ̀dá talẹni tó lè dáhùn tàn lóhùn wàyá ṣífù so à talẹ́lú lè ká ìnira kó fẹ́dà talẹni náà yájẹ́ alákùn fúlàfà alẹ́ abd mẹ́yìn yájẹ́ alùkùn fúlàfà alẹ́ abd talẹni tó fi ń ṣe àrólé lórí ilẹ̀ tó jẹ́ kẹ́ máa gbélẹ̀ tẹ́ẹ̀rìn káàkiri tílẹ̀ ò dálúmọ́ yín lẹ́sẹ̀ yìí bọ́lá ṣe sọ́nu sírọ́tù mólìkù ọlọ́lọ́un ló ń ṣe ilẹ̀ ní ìtẹ́ fún wa òun tẹ pẹrẹsẹ fọ́mṣù fi ìmọ̀nà kíbi à ẹ máa rìn ní gbogbo agbègbè orí ilẹ̀ wakùlú omi rìsíkì tí ilẹ̀ bá mú jáde tálẹ́ tó lè ṣe ta ló lè mú ká ìnira kúrò fún èèyàn wà yá ṣe fún súà ta lè ká ìnira kúrò fún èèyàn a ilẹ̀ ma Allah ṣé ọlọ́run kan tún ń bẹ pẹ̀lú aláàyè ni ọ̀lẹ́ ìlà máa yàtọ̀ fàkàrú bó tilẹ̀ jẹ́ pé díẹ̀ nínú àwọn èèyàn ni máa ń ronú nǹkan tá à ń sọ yìí sótorí náà bàbá àsàlẹ̀ kan níbì kan tá a bá ti lè mú lálábẹ́yìntì yàtọ̀ sọ́lọ́run àti kó sínú ẹbọ ẹlòmíì láàárọ̀ ìbá ṣe jí kódà kó tó wá mọ́ṣáláṣí yóò ti ní tí ó pè òun tún ti jí láàárọ̀ jíjí jí tó ń jí o jíjí tí mo jí o ẹ dákun ẹ má jòjú ó tí o ẹ̀yin àgbàlagbà ẹ̀ndẹ̀sílẹ̀ ẹlẹ̀mí ò sì ní wá mọ́ṣáláṣí inú igbó ni ó gbà lọ àtoríṣiríṣi bẹ́ẹ̀ ẹlẹ̀mí ò ní pè nǹkan kan tó bá wá mọ́ṣáláṣí tó ṣe gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ kò dúó lórí mọ́ṣáláṣí tó wá ó ń wá mọ́ṣáláṣí nítorí pé ó bára rẹ̀ lẹ́ni tá a bí sínú mọ́ṣáláṣí wíwá ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ò dúró lórí pé ẹni tó ń torí rẹ̀ lọ mọ́ṣáláṣí yẹn yóò yanjú ìṣòro òun òun ló bí oògùn owó ní ṣíṣe òun ló bí oríṣiríṣi oògùn mọ́dárí kan táwọn èèyàn ń ṣe òun ló bí gbogbo àwọn nǹkan mọ̀mọ́ gbára lọ́lọ́run ẹlẹ́mìí àánú rẹ̀ ṣe mí hmm. wọ́n sọ pé lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ ṣe pé àwọn ló láyé gbólóhùn yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sọ ọ̀yàn tẹ́lẹ̀mọ́ a ò gbọ́dọ̀ sí nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ a ò gbọ́dọ̀ pé nǹkan kan mí ìyàtọ̀ sọ́lọ̀ ọlọ́run sì lórúkọ ó ti dá àwọn orúkọ rẹ̀ fún wa nínú Qur'an ó sì ní àwọn ìròyìn ó ti sọ fún wa nínú al ahmed ti kẹ́kọ̀ọ́ ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn orúkọ ọlọ́run adẹ́dá àti àwọn ìròyìn rẹ̀ náà nínú súnnà a ò lè pé ọlọ́run ní nǹkan míì tí ó jẹ́ bó láṣìmọ̀ òun náà ni in tó bá pèrà rẹ̀ nìkan láàmà pé in tó fi ròyìn ara rẹ̀ nìkan láàmà fi ròyìn ẹ̀ àpẹẹrẹ ìkà kò sí nínú ìròyìn ọlọ́run ìkà kìí ṣe orúkọ ọlọ́run ẹgbẹ́ ní ká lẹni tó ṣe nǹkan gbogbo aláti mọ́ ní bùkátà sí ká mọ́ tù kẹ́nìkan á sọ pé ìkà lọ́lọ́run kò wọlé kẹ́nìkan sọ pé ọlọ́run ń ṣèkà kò bá mú àbòsí kò sí nínú ròyìn ọlọ́run alábòsí kìí ṣe orúkọ ọlọ́run àbòsí kò sí nínú ìròyìn ọlọ́run alábòsí kò sí nínú orúkọ ọlọ́run torí pé tí wọ́n pè ní àbòsí ní ìtọ́ọ̀hù gọ́ìrì di hakim ìmọ̀ fún ẹni tí kò ní ẹ̀tọ́ sí nǹkan ní hakọ̀ọ̀kọ̀ ìrí ẹ̀tọ́ tẹlùmí ẹni tó lẹ́tọ̀ sí nǹkan ààfún àwa lọ fún ẹni tí ò lẹ́tọ̀ sí aṣàbòsí fún ẹni tó lẹ́tọ̀ sí nìyẹn ẹlòmí lè mọ́ wá nínú lórí ìtara rẹ̀ wípé ọlọ́run fi ẹ̀gbọ́n sílẹ̀ ó kẹ́ àbúrò ìyẹn ni pé àbúrò ìyẹn nínú ìròyìn tiẹ̀ ó lówó ju ẹ̀gbọ́n lọ ó sì lè jẹ́ káàbúrò lówó ju ẹ̀gbọ́n lọ àbòsí nìyẹn torí pé ẹ̀gbọ́n ló kọ́ dáyé òun ló yẹ kó lówó jù lọ lọ́dọ̀ tọlọ́run kì í ṣàbòsí kí ni ìdí torí pé ó wà lẹ́ àlìm onímímọ̀ alámọ̀tán ni ó mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n ni kò yé alahakim ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ó ní ọgbọ́n tó wà nídìí tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ ìwọ ni kò yẹ alẹ́kọ̀ọ́dír alágbára ni ọ̀kan nínú ìfagbára rẹ̀ hàn náà nìyẹn gẹ́gẹ́ bí ìbàtọ́lọ́run ọba sọ pé yahabu mẹ́yàṣá ìnáta ẹni tó bá wo òun òun á fún lọ́mọbìnrin bí obìnrin nìkan ni ó mọ bí tó fẹ́yàwó ọgbọ̀n ẹgbẹ̀rún ìyàwó kò lè rọ́mọkùnrin bí wàyáhàbú mẹ́yàṣá odòkóra àwọn tẹ tó bá sì wọ́ lọ́wọ́ ọmọkùnrin nìkan ni ó yọ̀ǹda fún ọ́yùzàwíjùhú ìnáta wàdòkóra yóò sì ṣe nírọ̀rùn fẹ́lómi yóò máa bá kọ yóò máa bá bu wáyẹ̀jẹ̀ alùmẹ́yàṣá o àkíyìmá ẹni tó bá sì wọ Ọlọ́run nígbà míì àyà alágàn kò ní bímọ kankan tí ó fi jáde láyé irú rẹ̀ ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha tó jẹ́ ìyàwó ànábì wa Muhammad tó fẹ́ lọ́mọ kí kò bímọ kankan tó ìjẹ́jọ́ lórí ọmọ tá a bí láyé níjọ́ gbéde àkíyàmọ̀ kú òfẹ́ ni tí ò bímọ láyé ìdí nìyẹn tẹ́yìn òfin ní dẹlẹ́bọ torí pé ń wọ́ ọmọ kó lọ sọ́dọ̀ òòṣà lọ́ọ̀dọ̀ òkè kéèyàn máa lọ Ọ̀ṣun Òṣogbo torí pé fẹ́ bímọ wọ́n ní Ọ̀ṣun ọlọ́mọ yọyọ ọmọ kí lọ̀ṣun bí tàbá débi odò Ọ̀ṣun níjọ́ tí wọ́n ń bọ ìbáwọn ẹja ní ó ń bẹ̀ ṣọmọ ẹja ló fẹ́ bí ni tó fi lọ́wọ́ ọmọ lọ́dọ̀ Ọ̀ṣun abẹ́ni tó lóun lọ́ọ̀dọ̀ òkè sókè ló fẹ́ kó bí ní ó lọ́ọ̀dọ̀ sí gidi jápé sí gidi ó ní igi tá gbẹ́ ní èrè tó jẹ́ òdìdí jápé ní òkèlègbé ṣẹ́ẹ̀sì gidi ni wọ́n fẹ́ bí lọ́mọ ni irú ní bírú nǹkan tó fọwọ́ ara rẹ̀ gbẹ́ odò ọ̀ṣun tí wọ́n pariwo ìgbé ẹja pọ̀ mẹ́ ẹ fáwọn haúsá láàyè kò lè pọ́dún kan tẹ̀ fi ní rẹjà ń bẹ̀ mọ́ ó kó tán ni odòtá ẹ̀jẹ́kẹ́ nìkan kan ó dẹ ẹ̀jẹ́kẹ́ nìkan kan ó pẹja ń bẹ̀ ẹwà ní à ọlọ́mọ yọyọ ẹ̀fà àwọn ọmọlà láàyè torí yóò bá lè máa bẹ̀rù pọ́ṣùn ó mọ́ ohun ẹja àwọn arúsọ lọ pa gbogbo ẹja ní ìsìn pátápátá wọ́n wà ní níbi ojú odò yẹn níbi ojú yẹn kí tẹ́ ti ń pẹ́bọ̀ yẹn ni mò ń sọ kìí ṣe odò Ọ̀ṣun èyí tó ṣàn ṣùgbọ́n níbi ojúbọ yẹn wọn ò jẹ́yàn kankan ó débẹ̀ àwọn ẹ̀kọ́ odò tó wà ní odò ọ̀ṣun tó wà lẹ́dẹ̀ tó kọjá lọ bẹ́yẹn àmúmọ́ ṣùgbọ́n ojú ọbọ̀ yẹn ẹja àwọn mọ́là ó débẹ̀ ní ìsìn wọ́n kẹja kò sí tí ó ṣe wọ́n so ọlọ́run kó ṣàánú wa nítorí àsìkò ìtí mo ṣáà ń ṣàlàyé òun náà ni wípé ọlọ́run ọba nìkan ni àmọ́ sìn torí pé òun nìkan níjọsìn tọ́ sí ẹni tó bá ti lọ sí nǹkan ní ìyàtọ̀ sọlọ́run ó ń tàn ní oúnjẹ ẹlẹ́bọ gbogbo iṣẹ́ tó wá ṣe pátá látijọ́ tó ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀sìn rẹ̀ di àsìkò tó ṣe bọ̀ yẹn òun ló ti bàjẹ́ gbogbo tí ó tún wá máa ṣe láti ìgbà tó ti ṣẹbọ yẹn àti lẹ́yìn rẹ̀ títí tí ó fi kúrò láyé ọlọ́run nígbà kankan bẹ̀ àyàfi tó bá tún bá ìyẹn tó ronúkúwàdà tó kú díẹ̀ torí pé ọlọ́run ọba ní ìnáhùn man yushrik billah ọlọ́run ní la in ashrakta la yahbatanna amalu tó bá ti ṣẹbọ pínrín gbogbo iṣẹ́ rẹ̀ ló bàjẹ́ pátápátá wala takulanna minal khasirin ó sì di ọ̀kan nínú àwọn ẹni òfò yẹ pé gbogbo iṣẹ́ èèyàn ti bàjẹ́ innahu man yushrik billah dájúdájú dájú ṣaka ẹnikẹ́ni tó bá mú orogún pẹ̀lú ọlọ́run ọba fàkọ̀dé harramallahu alayhi aljanna ọlọ́run ọba ti ṣe aljanna léèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ wà ibùdísí rẹ̀ nínú wà lè bọ́ọ̀lì mìíràn mìíràn kò ní sí dáadáa wa Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ dáadáa Ọlọ́run kó ṣe fẹ́ níbọ̀ ọ̀kan wa àsìkò táà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣẹbọ wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ bímọ wọ́n fẹ́ kọ́ni wọ́n fẹ́ ṣe oríṣiríṣi nǹkan ah, Ọlọ́run kó ń bẹ̀ tí bá jọ ké ní alihamdulillahi rabbil alamin ọlọ́run lóhun ní olúwa gbogbo àgbáláyé sánmà àti ilẹ̀ so ànábì kọ́ ló ní fàtí àti tó láti yanjú ẹ̀ náà ànábì gan ẹ̀dá ní ọ̀kan nínú àwọn ẹ̀dá sánmà àti ilẹ̀ lókù ló ṣe ní náà èèyàn lànábì suratul Kahf ọlọ́run ọba ní sọ fún wọn ana basharun mislukum yuha ilayya báṣàrún ẹ̀dá abára èèyàn nísìlùkú bí ti yín lèmi náà yóò há ìláyà ìyàtọ̀ tó wà láàrin èmi àtẹ̀yìn ní pọ́lọ̀ ṣe mí lójíṣẹ́ annama ìlà okùn ìlà wahid pé dájúdájú ọlọ́run yín ni kí wá sọ sọ fàmọ́nkánà yárìjú lè kọ́ ẹ̀ ń bá nírètí pé òun ó fàlìyàmẹ́l amẹ́lá ń sọ ọ̀lẹ́hà kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ dáadáa wà lára yóò ṣeré bí ìbáadá ti rọ́ bí i àhàdá kó má dá nǹkan kan pọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀ bó ti rẹ̀ kó náà o ara wọn ní rédíò ṣé wọn ò rí àti ọ̀nà mẹ́ta ni àwọn àbá àti ẹnkúlówó ara wọn lórí rédíò ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí àwọn alákọ̀ọ́kọ́ làwọn tó ń polówó ilé kí wọn pé <clears throat> ẹ̀mọ́ ọmọ wá káwọn bá kọ́ wọn ní kéwú káwọn kọ́ ní Quran káwọn kọ́ ní sunna káwọn kọ́ lédè lárúbáwá àwọn àkọ́kọ́ ni àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó ń polówó oògùn bí àwọn alágbo àwọn oògùn èyí tí ṣẹ̀ríà Islam gbà wọlé àgbo nkankan àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run àmẹ́tẹ̀ta ni ẹ àwọn tó wá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run yẹn àwọn ni ò bá mú àwọn wo ni bí àwọn tó ń sọ yí pé kẹwà ẹwà wo kádàrá yín ẹwà wo tí ó ṣẹlẹ̀ lọ́la irú bàbá onígíláàsì Eh, bàbá oníkòkò àṣírí eh, eh, lẹ́yẹ lóríṣìíríṣìí àwọn ọmọ yẹn tí wọ́n pọ̀ lọ àwọn mìíràn sọ pé ẹwà àwọn ọba yìí ń gbé àwọn ayé ìyọnú ayé kankan jùgbùjùgbù wọn yẹn ẹlẹ́bọ̀ làwọn yẹn àwọn yẹn ṣé wọn wá rí ní mẹ́ta ni wọ́n tún pín sí àwọn kan rí ṣùgbọ́n wọn ò mọ̀ ni ìyọ́ ó pọ̀ dáadáa kéwú ẹ̀ òun kò kéwú débi tó ti yẹ kó mọ̀ tún mọ́ rẹ̀ tó bí kú òun lè kéwú ó wà níbi ìwé náà ya jẹ́ kí n ṣàlàyé ó wà níbi ìwé náà ní tí ò jẹ́ kó rọrùn nídìí ìwé ni pé àwọn pọ̀ láwùjọ àwọn ṣe kí ni wọ́n pọ̀ láwùjọ nínú pépà ń gbà mí pé ayédèrú tí wọ́n pè ní fake lawyer pé wọ́n mú ní court tá lọ máa gbẹjọ́rò kódà ó ti lè ṣe kéèsì tí ó ti wọ́n wọ́n ti wé ẹ̀rí lọ́yà ẹ̀dà kò ní àti fake lawyer ni ẹ̀kí gbọ́gbọ́n múrú wọn ni so ìdí tí wọ́n fi pè ní lọ́yà ayédèrú ni pé kò kẹ́kọ̀ọ́ gboyè lọ́yà so àwọn míì nínú wọn wọ́n kẹ́kọ̀ọ́ kéwù yẹn ṣùgbọ́n wọn ò kọ́ débi tí wọ́n fi gbàgbọ́ yẹn tí wọ́n ń ké pé àṣètùmọ̀ rẹ̀ lélẹ̀ gbọ́dọ̀ kó tí wọ́n á sìn so àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn yẹn mọ̀ pé kìíní yẹn ò dáa ṣùgbọ́n wọ́n wòó pé kí láò wà máa jẹ kí láò máa mu kúrò láàṣì gbọ́ bùkátà èmi tí mo ń sọ̀rọ̀ yìí ti gbọ́ látẹnu irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn mọ̀ pé táwọn bá kú sórí táwọn ń ṣe iná làwọn wọ̀ kọ́lọ̀ ó ṣàánú àwọn kó má káwọn kú sórí ẹ̀ irú àwọn àfáà báyìí mo ti gbọ́ kí ẹgbẹ́ wọ́n ṣe wá sí wọ́n sọ fẹ́mi directly ni o pé àfá àwọn gan mọ̀ pé táwọn ń ṣe yìí táwọn bá kú síbẹ̀ àwọn òwọ́ náà ní ìlú wa kìí ṣe láwọn kìí bọ́rọ̀ òkèèrè ní kàrẹ́ yìí ṣẹgbọ́n ní òun sọ yìí dáadáa ní àfá àwọn mọ̀ pé iṣẹ́ yìí táwọn so inú náà mi ní kẹ́ dárúkọ èèyàn kankan sókòó bàdàdà ọkè. ẹ bọ̀dẹ̀ ẹ má dárúkọ sá. mi ò dárúkọ mi ò mo lè má dùwẹ̀ fún èyí mi lọ́dún náà dárúkọ. ok ó máa dùwẹ̀ fún ilé ẹ̀kọ́. ok so wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ sọ pé kí làwọn ó jẹ kí làwọn ó mu pé níṣòro àwọn àṣà ìtàn ló sì fi yẹn ṣe kéde tó fi tàn wọ́n jẹ. ó lè báyọ̀ tó lò ó. kò sẹ́ lórí bá ní tán ṣòro ọlọ́run ló bá wọn ò nímọ̀ rárá ṣẹgẹ́tì ṣùgbọ́n wọ́n wòye pé àwọn tó ti ṣáájú yìí tẹ́ ń gbọ́ orúkọ wọn yìí wọn ò lè tó bá pé kì ní Yorùbá mú ni wọn ní máa ṣe àwọn ni kàmọ́ wàjábná alẹ́ àbá àná àwọn náà sọ pé bá a sí bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn ẹ̀mí alóòjogún ẹ̀ lọ́wọ́ bàbá ọ̀ àhán ló àwọn ìyẹn gúrúùpù mímu ṣùgbọ́n ẹni tó lè kó wa yọ oníkálẹ́kọ̀ọ́ gangan ẹ̀kọ́ yẹn ní wàhálà wa pẹ̀lú àlẹ́yìn àánú ọlọ́run kúrò níbi ìmọ̀ ìjẹlẹ̀bọ̀. kùránì ti sọ wà máa yóò pinnu akdaruhum billahi illa wa hum yushrikun ọlọ́run àwọn tó pọ̀ nù mùsùlùmí gan òní nígbàgbọ́ nù ọlọ́run tòótọ́ àyàfi pé wọ́n jẹlẹ̀bọ̀ direct aya kùránì bẹ́ẹ̀ ni ó wà ní Qur'an ẹ́ ṣìbí àṣẹ ìtàn ti sọ́nù sọ́tù àárọ̀ láàkùrùdánà omṣìrọ̀ ọ̀tọ̀kàlì mustaqi máa jókòó di àwọn àrọmọdọ́mọ ádámà lójú ọ̀nà rẹ̀ tààrà tó mọ́lá àti yànáhùn min bayni aydihim khalfihim máa gbá ẹ̀yìn yọ sí wọn wà á kí wà á ń àìmọ́ ní ìmá gba àwọn ọ̀tún yọ sí wọn wà á ń ṣàmà ilé ìmá máa gba òsì yọ sí wọn kí ló tún wá sọ wà látẹ́jìdú àtìsárọ̀hún ṣàkìrí ọ̀pọ̀árí ilẹ̀ ọlọ́run wàárí pé àwọn tó pọ̀ jù ní àwọn ọmọ adáwọn yẹn ni ò ní jẹ́ ẹni tí ó máa sìn wọ́ ò ní sìn ọ́ ò ní máa dúpẹ́ fún rẹ̀ ọlọ́run àṣà ìtàn sọ kí lọ́lọ́run wá sọ fún fàkúrú jù ni ọlọ́run kúrò ń bí ìwé ó ti di ẹni ẹ̀kọ́ kí lọ́lọ́run wá sọ títí títí tọ́lọ̀ fi wá sọ yí pé láàmà ànà lámẹ̀lì tábà àkàmìnìhù ẹnikẹ́ni tó bá tẹ̀lé rẹ̀ àṣẹ̀tọ́ nínú wọn bá kó ìwọ àti àwọn sínú náà já àdámà ajímọ̀ àìn lápapọ̀ so ọlọ́run ti sọ́njọ́ yẹn so àwọn tó bá tẹ̀lé ṣètọ́n wọ́n tẹ̀lé mi so ọlọ́run kó láwá ń bẹ̀rẹ̀ oṣù rí ìyẹn sọ alaikum salam ẹjọ́ ìbéèrè ní pé tí ó máa ń ṣàlàyé ọ̀rọ̀ náà ǹjẹ́ ó tọ́ súnà kẹ́ ẹ̀ máa ṣe nǹkan ní pé kó máa tẹ fóòn kó máa ká Quran àti tó ṣe nǹkan mi tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n ń ṣe wáàsí tí wọ́n ń ṣe nàṣíà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó bá mú ká máa ṣe nǹkan míì kò bá mọ̀ torí pé kò ní yá lọ fọkàn sí bí ká máa tẹ fóònù máa ta kùrá ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan tí wọ́n ṣe yẹn àfi bẹ́ẹ̀ fọkàn sí ṣùgbọ́n tó bá jẹ́ kútúbà jímọ̀ ni wọ́n ń ṣe ìyẹn máa di ìwọ̀ pátápátá fún wa gbòrògbòdìyẹ torí pé tó bá jẹ́ àsìkò kútúbà kò sí nǹkan míì tá à ṣe ju ká máa gbọ́ kútúbà lọ èèyàn lè ṣàṣàlátù bẹ́ẹ̀ èèyàn lè ṣe láìláìlẹ́ láàmúlẹ̀ tó bá ti ń ṣe nǹkan mí ò ní ní ládájímọ̀ yẹn ni ṣùgbọ́n tá pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí èèyàn ń wo fóònù wẹ́ ó ṣe é ṣe kó jẹ́ pé nǹkan tí wọ́n ń sọ yẹn bó yóò ti mọ̀ tẹ́lẹ̀ jẹgbọ́ onímọ̀ sọ tó wù jẹ́ kó máa wo tàbí bóyá ó láwọn nǹkan pàtàkì kan tó fẹ́ ṣe ẹ̀ tó bá ń ka kùránù ó lè jẹ́ pé ó ti níye kùránù kan tó máa ń ka láàárọ̀ tó wù pé tí wọ́n ó lè ṣokùnfà rẹ̀ ṣùgbọ́n kò kìí ṣe tó bá mú ṣùgbọ́n a lè pẹ̀lú ẹniyàn lẹ́lẹ́ṣẹ̀ ní òrẹ́ ìdíta fi lè pè lẹ́lẹ́ṣẹ̀ wallahu ta'ala a'lam tó rẹ́ lórí ilé wípé tó ń ti máa wọn nǹkan tí wọ́n sọ yẹn jàre tàbí nǹkan tí wọ́n sọ yẹn lè mọ́ ó ti yé mi tàbí tí wọ́n sọ yẹn dẹ̀ lè ẹlòmí ìgbọ́n lè mọ́ ṣùgbọ́n èyí tó dáa jù ní ká máa fọkàn sí torí pé èèyàn lè rú fóun mọ nǹkan míì tẹ́lẹ̀ kí àlàyé tuntun kó jáde torí pé kò sí ẹni tó mọ nǹkan kan tán àìmọye nǹkan míì téèyàn ò ní mọ̀ kódà kéèyàn jó ní mímọ̀ téèyàn bá sì jó ní mímọ̀ gan fífọkàn sí tí wọ́n ń sọ yẹn tó ṣe pàtàkì torí ẹni yẹn tó lè sọ àwọn èèyàn nù téèyàn ò fi lè ṣàtúnṣe nǹkan tó ń ṣe kiri tó sọ wípé bẹ́lẹ̀ ìṣírí ni bẹ́lẹ̀ ìṣírí ni téèyàn bá jẹ́ onímímọ̀ ẹlòmíì sì ń bẹ náà bó ṣe ń ka nǹkan yẹn tàbí ń tẹ fóun fọkàn sí tí wọ́n ń bá lọ pẹ̀lẹ́ pé kò rọrùn láti kó nǹkan méjì papọ̀ náà alaikum salam tula yẹ̀míwò ó ní adágbígba àwọn torí pé gbogbo ẹni tó bá mú níṣẹ́

ويعلم مَا فِي الْأَرْحَمِ وَمَا تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت سورة اللقمان نقاريه الله ني إن الله dájúdájú Allah عند علم الساعة ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà وينزل الغيث Ọlọ́run ló ń rọ òjò ويعلم ما في الأرحام tó wà nínú obìnrin ọlẹ̀ tó wà wà máa tàdírí nafsun máa dá taksibu bọ́dà ẹ̀mí kankan ò mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la tí wọ́n bá lọ wá fẹ́ sọ tí ó ṣẹlẹ̀ lọ́la òfin àyà kùránì nírọ́ nìyẹn wà máa tàdírí nafsun bí ayé abdi tamut kò sì sí ẹni kankan ẹ̀mí kan tó mọ ilẹ̀ tó ń fẹ́ kú sí ṣẹgbọ́n tí mo sọ ẹ̀mí sí so anabi sallallahu alaihi wasallam man ata arafan aw ka'inan wa sadaqa bima qala ọ̀dì káfàrọ̀ bímọ ounzila ala muhammadin ẹnikẹ́ni tó bá lọ bá adágbígbá tàbí oníyẹ̀míwò kan yẹn pẹ́ tó lọ yẹ nǹkan wò ó wá gba nǹkan tẹ́ni tó bá yẹ nǹkan wò yẹn sọ ó gbàgbọ́ ó ti ṣe kèfèrí sí ní tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fánàbí lọ́lọ́n sọ kalẹ̀ fánàbí ìbò náà ní Kùránì àdẹ́bí sọ sallallahu alaihi wasallam tó bá yẹ nǹkan wò ẹ́ fún odidi ogójì ọjọ́ <clears throat> lẹ́yìn títí lọ yẹ nǹkan òyìn ọlọ́run nígbà rẹ̀ wà lórí àdìsọ́ ní tàǹkàmì àdìsílẹ̀ lálàáfíà ẹn tó wá yẹ̀wò kọ ẹn tó yẹ̀wò yẹn ti ṣe bọ́ ti ẹ̀ ó mú nǹkan míì lọ́lọ́run ó sì tún gba kò nígbàgbọ́ sí ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ náà bá nírọ̀ náà ẹn tó bá níṣòro kìí ṣe ìbéèrè kí ni ó ṣẹlẹ̀ lọ́la ló kàn ọ́ ìbé tí ṣòro bá báyàn tó bá jẹ́ àìsàn ni a lọ sọ́dọ̀ àwọn dókítà bóyá ti oníṣègùn tọ́spítù ni o bóyá ti àwọn tí èṣe babaláwọn tó nímọ̀ nípa ewé àti egbò ṣẹ̀ríà Islam sọ pé ewé àti egbò dá o ṣùgbọ́n tí ṣẹ̀ríà Islam sọ ni pé nínú ìṣègùn a ò ẹbọ mọ́ ẹ lè rí dókítà kan sì tó fẹ́ kọ paracetamol kó ní ẹ̀yìn ayé ẹ jẹ́ kí paracetamol yóò ṣiṣẹ́ o ẹ ti gbọ́ rí tàbí kó fẹ́ kọ kó fẹ́ kọ paracetamol pa ní jésù jẹ́ kí paracetamol ṣiṣẹ́ ti rí wọn ò ní sọ bẹ́ẹ̀ wọn ò kàn kọ owó nìkẹ̀rọ àlọ́ so bẹ́ẹ̀ náà lewé àtegbò ṣùgbọ́n àwọn nǹkan mewé wọ́n megbò ṣùgbọ́n wọ́n tún fi ń ṣẹbọ mọ́ ṣóyẹ yìí wọ́n wọ́pọ̀ ta lè rí so gbogbo àwọn àfáà tó ń ṣe jálàbí yẹn pátá láti òkè délẹ̀ láì dá ẹnì kankan sí láì yọ ẹnì kankan lẹ̀ ló máa ń kó sínú ẹbọ lọ́nà kan àbí lọ́nà míì torí pé tí wọ́n ń pè ń jálàbí tí ẹ bá ń ṣe gangan kò sí bí ò ṣe ní jẹlẹbọ kò sọgbọ́n ẹ̀ láyé kí ni wọ́n ń pè ń jálàbí ó fẹ́ lọ gba ọṣẹ àwúre ẹ kò lè máa ta wọ́n dẹ̀ sọ wípé ọ̀tàtà ló kọ́ tà kẹyẹ okó tó tà wọ́n ti ń pọ̀fọ̀ nìyẹn gbogbogbòtíyé ó fẹ́ lọ ṣàwúre oríṣiríṣi ọ̀fọ̀ ni wọ́n pè oríṣiríṣi nǹkan wọ́n wọ́n pè nǹkan ní ìyàtọ̀ sọ́nà gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan tó jẹ́ lọ́wọ́ ẹ̀dá mi irú rẹ̀ ni pé èèyàn fẹ́ ọlọ́run ló ń kò sí tó lè fi ara tó lè jẹ ọlọ́run nípa pé kó fún ọ ní ìkankan àyàfi kó béèrè àrísìkì lọ́dọ̀ ọlọ́run tí kó sọ pé yárùsùkù mẹ́yìn ẹ̀ṣà wàyákúdé ẹn tó wù yóò pèsè fún ẹn tó wù kò ní pèsè fún ìwọ ló wà béèrè àrísìkì tiẹ̀ pòròpé wàkẹ́ ìfàtà ọ̀fù ní fákọrọ̀ wà lọ́ọ̀rọ̀ hmm? so tó bá lọ wẹ́ sí àwúre tó lọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò bá ara ẹ̀sìn wa mú rárá rárá rárá gbogbo ara ẹ̀mọ́ pé kàmí pẹ̀lú lọ tó bá ní ṣòro tó bá jẹ́ àìsàn ni àwọn ọ̀nà àwọn oníṣègùn ni ó yìí jú ẹ̀ gbogbo tó bá jẹ́ àìsàn tàbí àìlera tó ní í ṣe pẹ̀lú èṣù bóyá àṣàsí bóyá wọ́n ṣàṣíyàn lọ́nà kan àbí lọ́nà míì kìí ṣe ọ̀nà èṣù yẹn láó fi ṣèwòsàn rẹ̀ yẹn gbé ká tún bẹ èṣù lọ́wẹ̀ bíbẹ èṣù lọ́wẹ̀ yẹn ni mímú orogún pẹ̀lú ọlọ́run nínú ọ̀nà tí wọ́n gbà bẹ èṣù lọ́wẹ̀ ni pé wọ́n ní àwọn ayé ló wá ń di ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká béèrè wọn ti yé tàbí ẹ jẹ́ ká yọ wọn nínú káṣẹ̀ yọnu ayé tàbí ká rúbọ ti yé wa àwọn ìyẹn ni a ń pè ní ẹbọ ọ̀nà Islam ni ọlọ́run láwà pè pé kó fún wa ní ìwòsàn lórí nǹkan yẹn pé a rúkíà nígbé aligé Quran a sì rí pé ọlọ́run ti direct orúkú tí wa ṣubí yẹn ti rí yẹn a wà máa nírètí pé ọlọ́run náà ló jẹ́ kí àṣà sí yẹn kó ràn wá ẹrù ṣe wà nínú slọ́tù lùbákúrọ̀ àyà tí 200 ní nígbàtí ọlọ́run bá lékẹ́ ọlá tó sọ wípé <clears throat> wàtẹ́bàrù máa tẹ́tìlú ṣàyàtí inú adámúlìkì Suleiman kàkà kí àwọn Yẹhudi kí wọ́n máa ṣètò ọlọ́run wọ́n ka máa tẹ́tìlú adámúlìkì Suleiman àwọn nǹkan tí àwọn èèyàn ń kà tí wọ́n wá ṣàfitì rẹ̀ pé ànábì Suleiman ló ń lò ó tí àgbé Suleiman ọlọ́run fún ní kápá lórí àwọn èèyàn ó fún kápá lórí àwọn àjẹ̀nú ó lè gbódẹ̀ gbóhùn àwọn ẹranko gbóhùn gbogbo kan bẹ́ẹ̀ wọ́n wá ní agbára yìí ni Suleiman lò kí lágbára yẹn o làwọn náà kà ní tí wọ́n ń kó káàkiri wọ́n sọ pé ọlọ́ni aláàmúlìkì Suleiman wọ́n lọ sàfitì nákàlí pé agbára ẹni nákàlí ni Suleiman lò gẹ́gbà àwọn kan ṣe sọ pé seven book of Moses pé gbogbo agbára tí Moses lò níjọ́ náà ibi ìlú tí ń lò kíní èṣù ní o talisman ní o tọ́lásìm ó ní o talisman àwọn ọ̀fọ̀ ní o wá ní wọ́n ní wọ́n mẹ́ káfàrọ̀ Suleiman ọlọ́wọ́n àmọ́ Suleiman ò ṣe kèfèrí gbogbo nákàlí jẹ́ ń kó kiri yìí kúfùrù ní ìṣe kèfèrí ní o Suleiman kọ́ ló ń ṣe nákàlí yẹn kò lóo wàlàkínà ṣayàtínà kápàrù àwọn èṣù àtàwé èṣù ló ṣe kèfèrí yóò alìmúnà náà sàṣẹ́hẹ̀rẹ̀ àwọn ló ń kọ́ àwọn èèyàn nídán àsàsí kásàsí èèyàn oríṣìíríṣìí mẹ́kàlí àwọn èṣù ló lọ kọ́ wọn kìí ṣe ànábì Suleiman rárá rárá ọlọ́run fún Suleiman lágbára ti ẹ̀dà rẹ̀ pì ní ọlọ́run sì sọ fún wa nù Kùránì ìgbà tí Suleiman kú tán àwọn èṣù wá lọ kó àwọn ìwé jáde wọ́n sọ pé ẹ̀rí nǹkan tí Suleiman lónìí tó fi ń kọ̀ntró àwọn àjẹ̀nú ẹ̀rí pé lónìí náà àwọn kan ń lo àjẹ̀nú wọ́n máa pè àwọn àjẹ̀nú wọ́n máa rán wọn iṣẹ́ láti ṣe àwọn èèyàn léṣe irú ẹ̀ ni wọ́n sọ pé wọ́n sì gidi sí èèyàn ẹ̀rẹ̀ lómi yóò ní wọ́n lu òun lóru mọ́jú yóò sì rí ojú ẹgba lára ẹ̀ ojú àpá ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmínà ah, àwọn gbà lórí báyìí ẹjọ́ ṣàánú ẹ̀yàn ayé àhá ọdún ti ṣẹbọ̀ pẹ̀lú tó sọ ọlọ́run ṣàánú mi ló yẹ kó sọ ọlọ́run wá ní ibi mo wá ti fo àwọn ibìkan ọlọ́run wà mẹ́rùn-ún gbé dọ́ọ̀rí mi áhàdì ibi tí mo fẹ́ lò fẹ́ mi ìlà ìdìlà gbogbo àṣàṣì yìí ẹbọ tí wọ́n jọ yẹn kò sí ìnira kẹkẹ tí wọ́n lè fi kàn èèyàn látara ẹ̀ kò lè ran èèyàn ìlà ìdìlà àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run á lè yọ̀ǹda kó ṣe èèyàn kó fi jáde wò fún bóyá wàá lọ sọ́dọ̀ wọn lọ bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ rìlíìsì mi tàbí wàá lọ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba yọ mí gbórùkú ti a wọn rárá ẹni bá ń ṣiṣẹ́ kó máa ṣiṣẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wa sì ni tó ń jẹ́ ká lọ́dọ̀ babaláwo ìmọ̀ wa ní òtó ìmọ̀ wa ní òtó ó dákọ iṣu 100 ní ebi iṣu tó kọ iṣu ẹ̀ẹ́dẹ̀ta ó dẹ̀ ní bùkátà ọmọ rẹ̀ wọ yunifásitì wọ́n ní kọ́kọ́ san 50,000 naira acceptance fee lẹ́yìn yẹn ni wọ́n ṣẹ̀ ní kó wá sanwó oṣù 120,000 ṣé iṣu 100 tó ní lórí ebi ló ti ráwọn owó yẹn wá ní kí babaláwo ràn lọ́wọ́ pé òòlù tàbí èsì ajéwò ló fẹ́ sí òun ṣòwò owó bíznẹ́sì ẹgbẹ́ ojú 25,000 naira lọ ó fẹ́ gbọ́ bùkátà 250,000 kí lẹ́yìn ó dà onígbèsè gẹ́gẹ́ àwọn tó fẹ́ ṣòkú bàbá wọn àbáwọn tó fẹ́ ṣòkú ìyá wọn wọ́n sì fẹ́ pa màálù kò ní já nǹkan kan ju onígbèsè lọ nígbàtẹ̀ ìṣòlówó tẹ́lẹ̀ gbàtó wá do ní gbèsè wá ń bá àwọn àfá àwọn ayé ní ọ́sà sí òun ò jẹ gbèsè rí nítorí pé òun ṣe òkú bàbá òun tí wọ́n rí pé òun náwó ń bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ilé òun káàkiri pé òun rántí pé ó yáwó ṣòkú yẹn gbèsè rẹ̀ ló ń san tó sì ní ní dúkìá kò lè san gbèsè yẹn kìí ṣe ayé kankan ló ranjú mọ́ ìwọ ló ranjú mọ́ ra ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà táà fi ń dẹlẹ́bọ gan àìnímọ̀ ni àìsàn máa ń ṣe èèyàn láìsí ẹnìkankan sàṣíyàn

àwọn ọ̀rọ̀ pọ̀ tó ń jáde lẹ́nu Yorùbá tí ò sínú Kùránì ọ̀kanú rẹ̀ ní Ọlọ́run ló wọ pàájò kò sí nínú Kùránì ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń sọ pé ẹ bẹ̀rù ayé nígbà ọgọ́rùn-ún kẹ tó bẹ̀rù onígbà kan kò sí nínú Kùránì àwọn èèyàn ló ń torí pé ẹbọ wa bá ń ṣe kò lásọ pọ́lọ̀ ló kájò tí Yorùbá bá ní àwọn ó ṣáájò sọ̀rọ̀ yìí túmọ̀ ẹni wọ́n fẹ́ ṣẹbọ tí ò bá bá sọ pé ẹlọ fẹsẹ̀ létọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ ní pé ẹlọ ṣẹbọ fẹ́ tó bá gbédè ìnáyà ni wọ́n lò ẹ̀nà tó ní ìyẹn ni pé wọ́n lo àdàpè ní bí kẹ́nìkan sọ ọmọ ọmọ ń fẹ́ wọ̀ ẹ tí ò bá gbédè dáadáa kò ní mọ̀ pé tùmọ̀ ẹni pọ́mọ ń jalè wọ́n ní àdàpè olè ní pọ́mọ ní ń fẹ́ tí wọ́n á nìsín sọ ọlọ́run ò táwọn ń gbìyànjú láti sọ ní kí ẹ ṣẹbọ náà ọlọ́run ò kẹbọ rárá kò sínú kùránì kò sí ibi kankan láti inú sọ́rọ̀tù fàtí àti nẹ́ẹ̀sì tọ́lọ̀ ní mi ò kọ́ ájò kò sí ẹ tó bá nírọ̀ ni ẹ lọ gbé kùránì yorùbá kẹ gbìyànjú kẹ máa ṣí lójoojúmọ́ kẹ máa ká ẹ lè rí bí tọ́lọ̀ ti ní mi ò kọ́ ájò kò sí irọ́ ni wọ́n ń pa láti fi tàn àwọn èèyàn jẹ àwọn afọ́rùn jálàbí náà ló dálẹ̀ láti lè fi tàn àwọn èèyàn jẹ kí ọmọ wá ṣe jálàbí lọ́dọ̀ wọn àbí ooo اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا لا اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونعوذ بك من العالم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملت وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته